وعلى آله وصحبه آه، وصحبه ومن سلك سبيله واستنى بسنته إلى يوم إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا غدا مع الفائزين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داجو داجو إيران الله نبي محمد صلى الله عليه وآله وسلم sí gbogbo àgbáńláyé ríran kan ni eléyìí tó tayọ ríran eléyìí tó ṣe pé ríran tó kárí tilé tó kó ni funfun àti dúdú onílé àti àlejò gbogbo wọn lọ́lọ́run rán Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí àti pé pápá gan kò sí àwáwí kò sí àlàyé kan tàbí àròyé téèyàn lè rí ṣe pé ló mú kó wọn má ṣe tọ́lọ́n ló mú kó wọn má tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ìgbà tó ti gbọ́ nípa ànábì yìí báyìí torí ẹ̀ ọ̀ranyàn ló jẹ́ ẹ̀ lórí gbogbo èèyàn ike kò ṣe islam ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo èèyàn lórí kókó tẹ̀lé tà nàbì muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi tọ́lọ́ ọ̀ràn sí funfun tọ́lọ́ ọba ọ̀ràn sí dúdú anabi tí ọlọ́wọ́n bá ṣe àgbéga fún nípa àpòsí lásìwájú fún gbogbo ọmọ anabi adam aṣíwájú tí kìí ṣe tẹ̀fẹ̀ aṣíwájú. tí kìí ṣe tọ̀rọ̀ ẹnu lásán òun la síwájú fún gbogbo ọmọ anabi adam ní ọ̀la àgbéǹde alqiyam ẹni tí ọlọ́wọ́n bá ń ràn lọ́wọ́ pẹ̀lú pé ń tẹ̀lé ta anabi irun wọn kú oríire láàmà kí wọn o ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti jẹ́ pé ń tẹ̀lé ta anabi irun wọn àwọn náà lọ̀rọ̀ wọn díẹ̀ káàtó tó bá di lọ́la gbogbo ẹni tó ní làákàyè. kórè ipò ń tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ìtẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni nàmbà túláàsì ni kìí ṣe nàmbà fẹ́ ọ̀ràn yẹn ló lórí àwọn mẹ́yàn gbogbo ẹni tó máa ń foríire fúnra ara rẹ̀ wípé kó máa tẹ̀lé ta síwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́n bá sàpọ́nlé rẹ̀ ọlọ́wọ́n bá sí àgbéga rẹ̀ ọmọkọ́jẹ́ pé wọ́n ń darúkọ rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tó máa sọ pé ashhadu an la ilaha illallah wọ́n ní wa ashhadu anna muhammadan rasulullah bẹ́ẹ̀ni inú àgbéga àti àpọ́nlé nìyẹn eléyìí tó lọ́n sí muhammad sallallahu alayhi wa alihi wa pọ́nlé ọlọ́run gbéga débi pé kò sáyè kan nínú alukur'an eléyìí tó ṣe páàrì pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti larúkọ mọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam lórí pé ìwọ muhammed kò ṣẹlẹ̀ gbogbo ibi tí ọlọ́run ọba ti dárúkọ rẹ̀ ẹ̀dá rẹ̀ ni ọlọ́run ló dá o ṣùgbọ́n ọlọ́run ọba ló pọn lébà gbogbo ibi tí ọlọ́run ti dárúkọ rẹ̀ a rí i pé ńṣe ló máa ń pè pẹ̀lú ìròyìn tó fi rán pẹ̀lú ìròyìn bó ti ṣe ṣe yá ayyuhannabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin anabi lọ́lọ́wọ́ bá ń bá wíyàn pé yá ayyuhannabi eré anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni yá ayyuhannabi idha tallaqtumun nisa'a fatalliquhunna li'iddatihin báyìí ni lọ́lọ́wọ́n bá ń bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam sọ̀rọ̀ yá ayyuhan nabiyyu lima tuharrimu ma ahallallahu lak báyìí lọ́lọ́wọ́n bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam sọ̀rọ̀ nínú alukur'an torí ẹ̀ nínú àpọ́nlé tọ́lọ́ ṣe fún nàbí sallallahu alayhi wa alihi wa sallam nínú rẹ̀ náà lélẹ́yìí wá náà ló fà lára àpọ́nlé náà lọ́lọ́wọ́n bá wọn àtàwọn mọ̀lẹ́kàrí alápọ́nlé iná ni gbogbo wọn náà tó fi ń ṣe àṣàlátù fún ọ̀gá wa fásiwájú wa aṣíwájú ẹ̀dá anabiwa muhammed sallallahu alayhi wa sallam inna allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima dájúdájú ọlọ́wọ́n ọba wa àti àwọn mẹlẹ́kà rẹ̀ wọ́n ń ṣe àṣàlátù fún anabiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. torí náà yẹ olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ṣẹ̀ṣẹ̀ láti fún ẹ sì máa kí ní kíkí ọ̀la eléyìí báyà pálẹ́ ni eléyìí tọ́lọ̀ ń ṣe fún aṣíwájú ẹ̀dá tọ́lọ̀ wọn bò sí fẹ́lómìn yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sí fọ́kàn nínú àwọn anábì tó ń rán níṣẹ́ kò sì ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́nìkan nínú àwọn màláìkà tó súnmọ́ fallahu akbar ọlọ́nkpọ́n anábì sallallahu alayhi wa sallam àlẹ́ ọlọ́wọ́n ọba wa ọ̀pọ̀nlé débi wípé téèyàn ọba tẹ̀lé tiẹ̀ téèyàn bá fi lè kọ́ tiẹ̀ kò sí tó lè ṣe nínú iṣẹ́ ìgbàgbọ́ òdodo tá a ti torí rẹ̀ pé lólùgbàgbọ́ òdodo fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́run ló ń fi arọ̀ ń búra wípé àwọn èèyàn ò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú kó tó di pé wọ́n máa wá ìdájọ́ ohun tó bá dá yánpanyánrin sílẹ̀ láàrin wọn wá sọ́dọ̀ wa nàbì sallallahu alaihi wasallam tí wọn sì ní ní ìkùnsínú kan lórí ní tó bá dá lẹ́jọ́ fún wọn tí wọn ó sì gbàfà nípa apá gbígbàfà ìgbà yìí lẹ́yìn ó tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́npá nàbì Muhammad sallallahu alaihi wasallam débi wípé ẹni tó ṣílẹ̀kùn àlìjẹ́nà màláìkà ti ń bẹ lẹ́nu lẹ̀kùn kò ní sílẹ̀kùn ìyẹn Ridwan kò ní sílẹ̀kùn tètè àyàfi kọjá pa nàbì sallallahu alaihi wasallam ó là kọ́kọ́ ẹni tí wọn kọ́ wa kanlẹ̀kùn yóò máa béèrè pé ta ni ó ta ló ń kanlẹ̀kùn yẹn anabi ọ̀dà ló ń pè mí Muhammad ni malika ọ̀dà ló ń pè bí ká umirt alla aftaha baba aljanna ìwọ náà lọ́lọ́ ń pa mí láṣẹ pé ń gbọ́dọ̀ gbà láti ṣílẹ̀kùn àlìjánnà fẹ́ lómi ìṣáájú rẹ̀ subhanallah ọlọ́nkpá nàbí sallallahu alaihi wasallam ní àwọn àpọ́nlé ńláńlá báyìí débi wípé ó tún fi hàn wá gbangba gbangba ìpè ẹni tó bá lòun gbọ́ lọ́wọ́ ọba gbọ́sẹ́ tó bá lòun fẹ́ràn ọlọ́wọ́ ọba sẹ́ àti kóun ìfẹ́ ọlọ́wọ́ ọba ń bẹ pẹ̀lú òun ọlọ́wọ́ ọba ní kọ́sáwù ìntàfi dàmà kó nífẹ̀ẹ́ ọlọ́wọ́ òun náà ní kọ́ tẹ̀lé ta nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba wa báyìí ọlọ́run ọba ṣe ń pe àkéèsí wa kálí bá àmọ́ bọ́lọ́run ọba ti ṣe pa nàbì sallallahu alayhi wa sallam àlè ǹjẹ́ sọ́wọ́ ṣe dọ́gba ohun tí àwọn kan sọ tí wọ́n ti ẹ̀tún fi kọ̀wé tí wọ́n sì ń wí ní gbogbo ìgbà wípé anabi sallallahu alayhi wa sallam pé látara àmọ́lẹ̀ lọ́lọ́run ti dá àti pọ́hùn nọ́ọ̀rọ̀n ìmbẹ́tẹ̀kọ̀ wọ̀ fọ́ọ̀dọ̀ min Allah. wọ́n ní ìmọ́lẹ̀ kan lànàbì sallallahu alayhi wa sallam tó ṣe pé ya ó sì tú jáde látọ̀dọ̀ ọlọ́run awadi Muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ náà sì lọ̀rọ̀ yí báyìí pé àtàrà àmọ́lẹ̀ lọ́lọ́run ti dá nàbì Muhammad sallallahu alayhi wa sallam pòun yàtọ̀ sí gbogbo èèyàn yòókù àti pé pápá gan pé ìmọ̀lẹ̀ tọ́lọ́run fi dá àtọ̀dọ̀ ọlọ́run ló ti yá wá àtọ̀dọ̀ rẹ̀ ló ti sàn wá nígbà tí wọ́n sọ pé fọ́ọ̀dọ̀ mi nà lọ́ pé ìmọ̀lẹ̀ yẹn ó sàn wá látọ̀dọ̀ ọlọ́run àti bẹ̀lẹ́ ti gbọ́ táwọn onítọ̀rí kọ̀ tí wọ́n máa pe kinní kan ní fẹ́yìrù àti bẹ̀ ní fẹ́yìdù ti wá torí gbàgbọ́ tiwọn gẹ́gẹ́ bí sọkúsọ yẹn onípa nàbì sallallahu alayhi wa sallam dídátọ́ lọ́ndà ṣe lọ́wọ́ látara àmọ́lẹ̀kẹ́tọ́ sàn wá látọ̀dọ̀ ọlọ fafada faydatan fafada fafada faydatan ọ̀sán ní sísan kan torí ẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ rí pé látara àmọ́lẹ̀ àti pé mọ́lẹ̀ kan tọ́tọ̀dọ̀ ọlọ́run wá tó yà kúrò lọ́dọ̀ ọlọ́run tó sàn wá olódì Muhammad sallallahu alayhi wa sallam tó bá gbọ́rú ọ̀rọ̀ yìí báyìí wọn náà ti rí i pé lọ́kàn ara rẹ ọ̀rọ̀ yìí ọ̀dájú kó tọ́ ni o torí Muhammad sallallahu alayhi wa sallam tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí Abdullahi mani baba tiẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá à ń sọ̀rọ̀ yìí báyìí Aminatu maniya tiẹ̀ báwo ló ti wá jẹ́ pé malẹ̀ lò malẹ̀ kan tó yà wá tó sàn wá látọ̀dọ̀ ọlọ́run ẹgbọ́n rẹ̀ mbẹ́ ọ̀rọ̀ yìí bá ìsọkúsọ lásán ọ̀rọ̀ tó ṣe pé kọ́ lẹ́rìí ni kò sì sí àwáwí kan kò sí àwíjàre kan eléyìí tó ṣe pé wọ́n lè fi kin lẹ́yìn àti wípé ọ̀rọ̀ yẹn ẹnì kò lè sọ́rù rẹ̀ kórókóró rọ̀rọ̀ sọ àyàfi aláìmọ̀kan tí ò ní mà nípa ẹ̀sìn ọlọ́run ọba wa ẹni tí wọ́n mà nípa ẹ̀sìn ọlọ́run ó ní ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ kó pera rẹ̀ ń ṣe é hù kó pera rẹ̀ ní khalifa kó náà tó jẹ́ ọ̀gá àwọn mùrídìí àbí muqaddam gbogbo eléyẹn àmì pé kò mọ kankan nípa ẹ̀sìn ọlọ́ọ̀ni tẹ́lẹ̀ náà ńkọ́ kí ló nítorí kò fẹ́ fi mà sí. àwọn sọ pé mọ̀ ò wúlò nítorí pé kò tọ́ kéèyàn máa ṣe béèrè kéèyàn máa bàa sórí ibú ẹni tó ní kọ́ máa ṣe kí wọ́n á ní ó sí. torí ẹ èsì eléyìí òun náà ní kíkọ́ àmọ́ pàǹdàbí sallallahu alayhi wa sallam ènìyàn kan ní gẹ́gẹ́ bíi tiwa dídá lọ́wọ́ bá dá látara bàbá àtìyá gẹ́gẹ́ ọlọ́wọ́n bá lọ́wọ́ sàpọ́nlé ló sàgbéga fún pẹ̀lú ṣíṣe ní ẹni ẹ̀sà ó ṣe lánàbì ó ṣe ní ìránṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti ṣe sọ fún wa nínú suratul kahf aya kẹwàá lẹ́yìn tọ́gọ́rùn ọlọ́ni qul innama ana basharun mithlukum yuha ilay annama ilahukum ilahun wahid èmi ọ̀jẹ̀ nǹkan kan bí ibà gẹ́gẹ́ bí tiyín o èèyàn gẹ́gẹ́ bí tiyín ni mo jẹ́ o àti pé ọlọ́wọ́n bá ránṣẹ́ sí mi ìyàtọ̀ wà láàrin wa nù iṣẹ́ tó lọ́wọ́ bá rán sí mi kò ránṣẹ́ kankan sẹ́yìn o nínú iṣẹ́ rán sí mi òun náà ní pé ọlọ́wọ́ bá ẹlẹ́dàá yín ọba ọ̀kan ṣoṣo ni kò pé méjì innama ana basharun mithlukum èmi ò jẹ́ nǹkankan bí èèyàn gẹ́gẹ́ bí tiyín yàtọ̀ sí èèyàn gẹ́gẹ́ bí tiyín èmi ò jẹ́ nǹkankan yàtọ̀ sí èèyàn gẹ́gẹ́ bí tiyín eléyìí fi ń hàn wá ó sì ń fẹsẹ̀ wá rinlẹ̀ lórí níta màdájú ni pé èèyàn gẹ́gẹ́ bí tiwa náà là nàbì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n èèyàn tó náà bá sàpálẹ̀ rẹ̀ tó ṣe ní ìrànṣẹ́ rẹ̀ eléyìí la nabi sallallahu alayhi wa sallam wa sha'nuhu fi dhalik ka sha'ni ghayrihi min al-anbiya ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nípa péyàn kò yàtọ̀ sọ̀rọ̀ àwọn anabi yòókù èèyàn làwọn náà kò sẹ́nìkan nu wọn ti ṣe màláíkà kò sì sẹ́nìkan nu wọn tọ́jú ọlọ́ gbogbo wọn pátá èèyàn tọ́lọ́wọ́n bá dá ni wọn ọlọ́wọ́n bá tó sọ nínú suratul anbiya aya kẹrìnlélọ́gbọ̀n ọlọ́wọ́ bá ní wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahumul khalidun. àwọn ọ̀pọ̀ akọ́lẹ̀ sẹ́nìkan ṣáájú rẹ̀ tọ́jú èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ pé yọ́ọ́ máa bẹ nílé ayé lọ láéláé yọ́ọ́ máa sẹ̀mí nínú rẹ̀ gbére kése rárá o sáwọn ọmọ abẹ láíláíláí ni àwọn náà ní sí láíláíláí bẹ́ẹ̀ náà ló wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam oni kullukum li adam wa adamu min turab gbogbo yín ọmọ adama ni o bẹ́ẹ̀ ni látara ìpè láti dá adama àwọn ayé alukur'an àwọn èyí tó ti síwájú wáyé àti àdéhùn tó tẹ̀lé yìí gbogbo wọn ṣe àfihàn pàdánù muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ anabi adam alayhi salam ni dídá lọ́lọ́run dá bàbá ńlá báwo wá lọ́mọ òsè ní jẹ́ níta dá ọlọ́run ló dá ádámà àsìkò ọlọ́run náà ló dá lómi tí èsà ádámà nígbà tí wọ́n bá sì dọ́mọ ádámà báwo ló sì wá yí padà tó dọ́lọ̀ kò lè ṣeéṣe kó dọ́lọ̀ nígbà tó sì pé dídá lọ́lọ́run ọba dẹ́ kò sí bó ṣe dọ́lọ́run ọba wa o bẹ́ẹ̀ náà ni ọ̀hún sì wá látara àwọn àyà yìí pé èèyàn ni tó ti ẹ̀yìn èèyàn jáde àtinú èèyàn ẹ̀yìn inú èèyàn ńlọ́gbà jáde èèyàn ni gẹ́gẹ́ bíi tiwa kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti àwa náà torí ẹ̀ òdodo yìí yí àwọn kèfèrí ó yí àwọn mushrikina àwọn tó pé Muhammad sallallahu alayhi wa sallam láàrin wọn wọn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam dìde àwọn kèfèrí ń sọ ní ìgbà tí wọ́n ń sọ pé kọtọ káwọn tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí báwo làwọn sì fẹ́ tẹ̀lé èèyàn gẹ́gẹ́ bíi tàwọn èèyàn kan gẹ́gẹ́ bíi tàwọn ta ló wá ránṣẹ́ láàrin tàwọn talẹ̀ntọ́ ránṣẹ́ sí láàrin tàwọn nígbà tó lọ́wọ́ bó ti ránṣẹ́ sáwọn ajẹ́ ipe kò sí bọ́dọ̀ bó sì lè sọ pé lọ́wọ́ ránṣẹ́ sùn tá a gbàgbọ́ àwọn kèfèrí sọ yìí pé. ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون arákùnrin yìí o kò jẹ́ nǹkan kan bí ìbá sẹ́yìn gẹ́gẹ́ bíi ti yín o àwọn kẹfẹ́rí mọ̀ pé yàn gẹ́gẹ́ bíi tàwọn ni kí ló wá sẹ́yìn tẹ́ ẹ wá ṣìnà lórúkọ pé ń ṣe tọ̀ríkọ̀ lórúkọ pé ẹ sọ̀rọ̀ ayé di súfì tẹ́ ẹ wá ríran ní táwọn kẹfẹ́rí àwọn Abu Jahal àti àwọn Abu Lahab táwọn mọ̀ bóòlù sì wá sálọ kúrò lọ́pọlọ tiyín tọ́wọ́ ajẹ́ pọ́pọlọ tiyín ó sunkúnkùn. àwọn kẹfẹ́rẹ́ sọ pé ma hadha illa basharun mithlukum eléyìí ò jẹ́ gẹ́gẹ́ bí ìbá sẹ́yìn gẹ́gẹ́ bí tiyín o ya'kulu mimma ta'kuluna min òun náà ń jẹ nínú tẹ́ ń jẹ nínú ẹ̀ irun tẹ́ ń jẹ lòun náà ń jẹ wa yashrabu mimma tashrabun irun tẹ́ mu lòun náà mu báwo lẹ́sìn wá máa tẹ̀lé báwo lẹ́sìn máa gbọ́rọ̀ sílẹ̀ nù bọ́ọ̀lù ẹsẹ̀ yóò sì pera rẹ̀ lánàbí tẹ́yìn náà gbà lánàbí ó yí àwọn kèfèrí pé yàn ni àmọ́ ọpọlọ tí wọ́n dọ́ta ó dọ̀tí ó ṣàìmà wípé èèyàn ni ṣùgbọ́n èèyàn tọ́lọ̀ wọn bá ṣàpọ́nlé kó ṣe lánàbí rẹ̀ ó ṣe ní ìránṣẹ́ rẹ̀ ọ̀ràn sí gbogbo àgbáńlá yìí tí wọ́n bá ronú eléyìí àwọn náà bá gba nabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ìtàjẹ́ ànábì sallallahu alayhi wa sallam látọjú oorun oorun anabi sallallahu alayhi wa sallam ìsọwọ́wẹ́wù rẹ̀ ìsọwọ́bẹ́wù lẹ̀ ìsọwọ́wọ́ bàtà ìsọwọ́bọ́ bàtà àárẹ̀ àti ìdásẹ́sán eléyìí tó máa ń sèyàn láti gbà kan sígbà kan irú rẹ̀ náà ló máa ń sá anabi sallallahu alayhi wa sallam gbogbo eléyìí sì ń tọ́ka sí pé lódodo anabi muhammed sallallahu alayhi wa sallam ènìyàn ní gẹ́gẹ́ bíi tiwa o ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ sàpọ́nlé rẹ̀ ó sì àpọ́nlé rẹ̀ pẹ̀lú kó ṣe ní ìrànṣẹ́ rẹ̀ ó ṣe lánàbí rẹ̀ ó ṣe ní ìrànṣẹ́ tó fi sẹ́ran sí gbogbo àgbáńlá yìí kó lè bàa jíṣẹ́ fún wọn eléyìí jẹ́ èsì ìsọkúsọ wípé anabi Muhammad sallallahu alayhi sallam pé látara àmàlẹ̀ kan tó tọ̀dọ̀ ọlọ́run ọba jáde tó wá sàn pé ńlọ́lọ́n ti da tó di Muhammad ìsọkúsọ lọ́rọ̀ o má bàa ń sọ̀rọ̀ ẹ̀ o. bákan náà ǹjẹ́ ilé ayé ibo ti ṣe tó láti ìgbà tó lọ́wọ́ bá ti dá pẹ̀lú ọdún tó wà nínú ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan lẹ́dàá ti ń mí àti èyí tí kò mí lẹ́dàá ti ń bẹ nílẹ̀ àti èyí tó ń bẹ lókè eléyìí tó ṣe fojú rí àti èyí tí ò ṣe fojú rí eléyìí tó ń fò lójú sámà àtẹ̀yí tó ń rìn nínú òkun ǹjẹ́ gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí báyìí tó fi dórí èèyàn àti àlùjànnú ẹranko àti ewéko sámà àtilẹ̀ torí kí lọ́lọ́wọ́n bá ṣe dáná rí ǹjẹ́ ṣe lọ́lọ́wọ́n bá dá àwọn nǹkan wọ̀nyí nítorí kò sí àbí ṣe ló dá àwọn nǹkan wọ̀nyí nítorí kan tó bá wá jẹ́ nítorí mo ṣe nítorí kò nítumọ̀ kò sí nínú ṣíṣe àwọn tó ní làákàyè nínú àwọn ẹ̀dá tó lọ́ọ̀dá báwo wá la lè fi lọ iṣẹ́ ọlọ́run ọba ọba tó fún wa ní làákàyè tó mú wa gbọ́n. jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa kò nítumọ̀ tọ́lọ́run ọba fi ṣẹ̀dá gbogbo ńtọ́ dá yìí tó sì fi gbogbo ńtọ́ tètò rẹ̀ lọ́nà tó dá yìí wa ǹjẹ́ kí náà kí tọ́lọ́run ọba ti torí rẹ̀ dálé kí ni túmọ̀ tọ́lọ̀ wọn bá ti torí rẹ̀ kó gbogbo ohun tó kó sínú ilé ayé sínú ilé ayé nítorí pé ọ̀kan nínú àwọn èèyàn ò sí tó lè sọ yí pé gbogbo ohun tọ́lọ̀ wọn bá ṣe yí báyìí ọkàn sí nítorí asán lásán ni kò sẹ́ni tí sọ bẹ́ẹ̀ àfi kó ń gan alára kó tún pàkíyèsí ọpọlọ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá wí tán pé kò dájú pọpọlọ ìfẹ́ pé o ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ òdodo wá ni níta gbọ́ tí àwọn onítọ̀rí kan tún sọ nínú wọn ó ń lọ́gá wọn àgbà nínú sinà ibnu arabi ibnu arabi ibnu arabi òun ló ń tọ̀rí kọ yàtọ̀ sí ibnu làárọ̀bí ibnu làárọ̀bí olùmọ̀lélẹ́yìn tọ́jọ́ kan náà olùmọ̀súnà alif wa bíbẹ̀rẹ̀ láàárọ̀ orúkọ yìí àtàìsí rẹ̀ á máa mọ̀ yàtọ̀ láàrin oríṣi méjì tẹ́pẹ́ ọ̀nà tó ní kálukú wọn rìn kọ́ apá àbùbá ni wọn ò lè pàdé láéláé Ibn al-Arabi Abubakar olùmọ̀lọ́hún olùmọ̀lọ́hún àgbàfà nínú àwọn màlìkíyà bàbá tó ní àwọn tírà tó pọ̀ púpọ̀ tó ṣe pé nínú rẹ̀ onáà ni Aridatul Ahwadi sharhu Jami' at nínú tírà wọn onáà ni ahkamul Qur'anil Karim bàbá yìí olùmọ̀ agbani nínú àwọn olùmọ̀ Qurtuba tó ṣe pé àwọn tíra àwọn ń sànfààní fáráyé kọlọ̀ ń jẹ́ káǹfààní rẹ̀ ọmọ abẹ títí dijọ́ gbendal kìyàmù yàtọ̀ sí Ibnu Arabi tí ò ní alifu alam ọ̀kan nínú àwọn tó ṣì àwọn èèyàn lọ́nà nìyẹn bàbá tọ̀rí kọ̀ tí ò ríran nìyẹn bàbá tó já kòtò tó tún fa àwọn èèyàn sínú ọ̀fìn nìyẹn àtòun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú ìbàjẹ́ àwọn wọn nínú sọkúsọ wọn tí wọ́n sọ àwọn tọ̀rí kọ yẹn tọ́jọ́ pọ̀ ga wọn náà láti sọ yẹn Ibn Arabi àwọn sọ ikú ọlọ́wọ́n bá dálé ayé ni min ajli muhammadin sallallahu alayhi wa alihi wa sallam wọn nítorí anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́n ṣe dálé ayé ṣé bẹ́ẹ̀ wá ni ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí o kì í sọ̀rọ̀ tó ṣe déédéé o nítorí pé ó tako gbogbo ẹ̀kọ́ tẹ́sí islam kọ́ wa ó sì tako iṣẹ́ tó lọ́n fi rán nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam kódà gan kò ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ tá nabi sallallahu alayhi wa sallam sọ fún wa. àwọn ẹni tí ń sọ pé ọlọ́run ọba dálé ayé nítorí anabi muhammed sallallahu alayhi wa sallam kìí ṣe nǹkan kan lè róńgbà àwọn bí ìbáṣe kan fẹ́ bẹ́sìn jẹ́ nígbà tẹ́ bá ti sọ pé torí muhammed lọ́lọ́run ṣe dálé ayé wọ́n bẹ̀sìn jẹ́ nítorí pé tí ó ṣẹlẹ̀ òun náà ní pé àwọn èèyàn wọ́n gbárùkù tí mímọ ajọ́sìn fẹ́ni tí wọ́n ti torí rẹ̀ ṣẹ̀dá lé ayé nu oníkàlùkù ọba dọ̀sẹ̀ bọ́ yóò bá di pẹ́ ǹsẹ́ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam a sì ti mọ̀ pé ìwọ̀n ní ṣe bẹ́ẹ̀ àfikọ́ yọ ọmọ aná nítorí pé ní tó bá sin nǹkan tó yàtọ̀ sí allah onítọ̀ ti di mushrik ó ti dọ̀sẹ̀ bọ́ kódà kó ṣe pé ní tó lẹ́yìn ọlọ́yun malaika jibril ni àbá anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àwọn fẹ́ gbẹ̀sìn jẹ́ sẹ́sìrì pé ńgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n padà bẹ̀sìn jẹ́ náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tọ̀rí kọ̀ àwọn ọ̀kọ̀ láti máa pè ànábì sallallahu alaihi wasallam wọ́n tiẹ̀ ń pè gan ni wọ́n máa pè kókó ran àwọn lọ́wọ́ wọ́n máa pè kọ́ gba àwọn kọ́ là àwọn nígbà tí wọ́n bá ti ń pẹni tó tó pọn ẹsẹ̀ bàtà ànábì bíi Ahmadu Tijani Abdulkadir Jilani Muhammadu Badawi Nakashabandi Shadili tí wọ́n bá ti ń pè gbogbo àwọn eléyìí pé òun ọ̀sẹ̀ wá ní pé ànábì sallallahu alaihi wasallam

yóò máa tẹ̀síwájú yóò máa ya kíní yóò fi di gbogbo débi bi kò ní ni se gbama torí ẹ̀ ní ìgbà tí ti ń pe ẹni tí ò tó kún ẹsẹ̀ bàtà ànábì bóun ò sì wá wa wa sallam sallallahu alayhi wa sallam sì yọ wọn kúrò nínú ọgbà islam kí gbogbo wọn wọ́n fẹ́ káwa náà máa sin anabi muhammed sallallahu alayhi wa sallam sẹ́mi kọ́ àti sin anabi kan nínú àwọn anabi wọ́n sàdédé máa sin wọn lẹ́yìn tí wọ́n hun oríṣiríṣi àlọ́ tí wọ́n gbé dé àyè kan gbé dá àyè kan gbé dá àyè kan ah! wọ́n ní olóyè káwọn máa sin irú rẹ̀ náà làwọn onítọ̀ríkọ̀ yẹn ń fẹ́ kó ṣẹlẹ̀ nínú ẹ̀sìn islam tọ́lọ̀ wọn bó sì ní fún wọn láéláé wọ́n fẹ́ kí gbogbo mùsùlùmí kó o di ọ̀sẹ̀ bọ́ kọjá pé muhammed sallallahu alayhi wa sallam máa sìn wọn ò ní sin lọ́ọ̀ ma ìwọ náà gbọ́kàn nínú sọkúsọ tí àwọn èèyàn yìí ń sọ wọn máa sọ pé lawulaka ma khuliqatil aflaku lawulaka tí o bá sì wọ tiwa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ma khuliqatil aflaku gbogbo àwọn sánmà wọ̀nyí gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ sínú òfurufú wọ̀nyí ọlọ́wọ́n bá ìbá ti wọn tí o bá sì tiwa anabi sallallahu alayhi wa sallam ẹgbẹ́ sọkúsọ ẹgbẹ́ òwìkúwì ń bẹ̀ wọ́n bá ń sọ ọ́rọ́ ẹ̀ sọkúsọ ni tó bá ti gbọ́ ẹni tí ń sọ bẹ́ẹ̀ àwọn tó fi fèsì fún náà lọ ń gbọ́ yìí tó bá ti gbọ́ ẹnìkan kí látara àmàlẹ́ ọlọ́run kan lọ́lọ́run ti dáná bì tó fi fèsì fún láti wí ṣáájú tó bá tún wá gbọ́ tẹ́nìkan fẹ́ nu wa rọ́ọ̀fù tó nítorí ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run sì dá yìí ló ṣe dá ló ṣe dọ́run ló ṣe dá gbogbo nǹkan èsì tó fún un òun dídá tọ́lọ́wọ́n bá dá èèyàn àti àlejànú àwọn ẹranko àti gbogbo ẹ̀dá yòókù kò lè ṣeéṣe káyipẹ́ ọlọ́wọ́n bá dá gbogbo àwọn nǹkan dáadáa wọ̀nyí gbogbo àwọn nǹkan ńláńlá wọ̀nyí igbe ntọ́lọ̀ ti torí rẹ̀ dá oní àná nítorí anabi Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n bá bá dá nítorí anabi sallallahu alayhi wa sallam mélòó wà lá anabi sallallahu alayhi wa sallam wà á rí lò ń bẹ mélòó lá anabi fi jẹ gbádùn bẹ́ẹ̀ lánàbí tó ṣe wípé wọn á mọ oṣooṣù kan oṣù méjì ńlẹ rẹ tí wọn ò ní dáná torí kò sóúnjẹ lọ́ba ajẹ́ pé torí ẹ̀ lọ́lọ́sí dá gbogbo ilé ayé sọ́wọ́ ayẹ kí wọ́n pò ní nǹkan lé ìyá ọ ayẹ ká pé ìwọ ti torí dá gbogbo ilé ayé iná lè bí ọmọ padé bí kò dájú pé àwọn eléyìí wọn ti ẹ̀rọ jútu àti kà nípa àtàgbèsè ayé ànábi sallallahu alaihi wasallam kí ni wọn fẹ́ẹ́ fi ṣe àwọn sọkúsọ ìsọkúsọ ò bùkátà research ẹni tó fẹ́ẹ́ sọ tí èsì sọkúsọ ló ń bùkátà research but tí yẹn bá rẹ́dì fún àti sọsọkúsọ you don't need to go for research láti tí kò kọ́ bẹ̀rẹ̀ sí fẹ́nu wá rọ́ọ̀fù tó bá ti bẹ̀rẹ̀ sí ní fẹ́nu wá rọ́ọ̀fù research ti gbanu bẹ́ẹ̀ torí di eléyìí báyìí ṣé nítorí anabi sallallahu alayhi wasallam lọ́lọ́run sì wá ṣẹ̀dá gbogbo nǹkan anabi yìí sallallahu alayhi wasallam ni wọ́n á máa ṣe oṣù kan oṣù méjì ńlẹ̀ tiẹ̀ tí wọ́n ò ní jẹjẹ anabi sallallahu alayhi wasallam wọ́n máa gbókùtà kánkùn nígbà tí ò rón jẹjẹ àà ẹ dákun pa funfun ni tó bá tiẹ̀ jẹ́ dúdú kò ní í ṣe ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tí torí nǹkan àfojúsùn ńlá kan ìjí sòdodo ọ̀rọ̀ ó ní pé òun àfojúsùn ńlá kan náà lọ́lọ́run ti torí rẹ̀ ṣẹ̀dá wa o onani ibadatullahi wahdahu la sharika lah kálí máa sin lọ́nà nìkan ṣoṣo ká má fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ eléyìí lọ́lọ́run bá ti torí rẹ̀ dá wa ọlọ́run ọba ọ̀dá kankan gbogbo ilé ayé nítorí anabi muhammad sallallahu alayhi wa sallam kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run ni lam yalid wa lam yulad wa lam yakul ọlọ́run ọba yóò bí ma ẹnìkan kọ́ sí bí kọ̀lá láfiwé kan kọ̀lá láfijọ́ kan ó ṣẹ̀dá gbogbo àwọn ẹ̀dá tó dá kìí ṣe nítorí pé ń bùkátà wọn ó sì ṣẹ̀dá gbogbo àwọn ẹ̀dá tó dá kìí ṣe nítorí pé ó fẹ́ gbà kankan lọ́dọ̀ wọn ṣùgbọ́n wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa ar-razzaq. dhul quwwatil matin ọlọ́wọ́ bá ní ìṣẹ̀dá àlùjànnú àti èèyàn nítorí nǹkan kan bí ìbá ṣe ń torí kí n lè pa wọn láṣẹ kí wọn máa jọ́sìn fún mi nítorí ti torí rẹ̀ dá wa mi. ìtọrọ àrísìkí kan lọ́dọ̀ yín o ìsì tọrọ lọ́dọ̀ yín pé kẹ́ ẹ bọ́ mi subhanallah ọlọ́wọ́ bá lò wọ́n tọrọ àrísìkí kan lọ́dọ̀ yín àrísìkí wò kí ló tiẹ̀ nínà irọ́ lásán ta ló fún ọ ní ni pé kẹ́nìkan nínú yín kọ́ gàárì mi o níṣẹ́ ló ń dá yín kó o lè bá a pa yín láṣẹ kẹ́ ẹ máa jọ́sìn fún un ó sì ti pa wá láṣẹ pé ká máa jọ́sìn fún un. àwọn nǹkan bọ́rọ̀ gidi tí ò lẹ́mìí àtàwọn èyí tó táwa kì í gbọ́rọ̀ wọn kò sí nǹkan kan nínú wọn tí ò máa sìn lọ. ọlọ́ni wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum bẹ́ẹ̀ bó ṣe wá ọlọ́ni kò sí nǹkan kan nínú gbogbo ntọ́lọ́wọ́n bá dá illa yusabbihu bihamdihi àfikọ́jọ́ pé gbogbo wọn ní ń fẹ̀yìn fún ọlọ́wọ́n bá wa gbogbo wọn ní sàfọ̀mọ́ fọlọ́n pẹ̀lú fífẹ̀yìn fún ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pẹ̀yìn èèyàn àti àlìjánu ẹ kì í ma báwo ni wọ́n ṣe ń fẹ̀yìn fọlọ́ ń ṣẹlẹ̀ náà nù ẹ̀yin ma ẹ̀yin ọ̀ma kì í sùn lọ́jà ọlọ́wọ́n bá ní ń ṣẹlẹ̀ ń sì náà nù eléyìí jẹba torí ẹ̀ ọlọ́wọ́n bá wá dá gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí nǹkan tá a ni kìí ṣe nítorí ìsọkúsọ eléyìí tí àwọn onítọ̀rí kan sọ pọ́lọ́wọ́n bá dálé ayé nítorí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí anabi pé ńlọ́lọ́n ṣe dá gbogbo nǹkan kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá dá gbogbo abẹ̀mí yòókù ni ní kòkòrò ni léwéko gbogbo wọn ọlọ́wọ́n bá kí ẹsẹ̀ nítorí nǹkan kan bí ìbá ṣe nítorí kí gbogbo wọn wọn lè bá máa tẹríba fọlọ́ wọn bá nìkan wọn máa tẹríba fọlọ́ nìkan bọ́yá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ní túláàsì ọ̀nbẹ nínú àwọn ẹ̀dá wọ̀nyí ẹni tó ń tẹríba fọlọ́ wọn bá láti inú wa ó sì ń bẹ́ nu wa ẹni tó sì pé ń tẹríba fọlọ́ ní túláàsì àmọ́ pé nǹkan kan wà á tẹríba fọlọ́ kò sí nítorí pé tí ìwọ fúnra rẹ tó o bá tẹríba fọlọ́ òjijì rẹ ó ti ba fọlọ tí ìwọ fúnra ara rẹ tó o bá gbéra dálẹ̀ fọlọ òjì rẹ ńkọ́ òun ti ṣubú fọlọ torí ẹ eléyìí ń bẹ nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ ṣẹ̀dá gbogbo nǹkan torí ẹ̀ ó yẹ kó yé wa pé ibi tí wọ́n bá ti ń sọ́sọ́kúsọ́ ibi tí wọ́n bá ti ń wéwu èèyàn gbọ́dọ̀ bá wọn dúró ń bẹ̀ o torí kéèyàn má bàa fi ọkàn kásá apá kan nínú rubbish tí wọ́n bá ń sọ torí tí wọ́n bá gbọ́gbọ́ kú gbọ́ tó bá sì lè ráyè dénú ọkàn ọlọ́run lọ́mọ bó sì lè jáde o. aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله dájúdájú تابا وانتون bá لوري tó á rí i pé gẹ́gẹ́ bó ti ṣe bá ní lẹ́rù bẹ́ẹ̀ ló mú ìfura lọ́wọ́ jọjọ ilé wa ń jò ṣùgbọ́n àwọn ọkọ̀ láti lọ́ọ́ máa bẹ́ẹ̀ lómi kan lé ọtẹ wa lọ́rùn kí ilé wa máa jò kómi a máa sàn wọnú yàrá wa ká máa fabọ́ fi gbá pọn jáde láì kò bí la pẹ̀lú bí títí ń jò pé ká di ṣùgbọ́n tẹ́lómi bá ti pariwo pélé tó ń jò ibi wọn ti ń bùkátà amalankwanu méjì àwa kì í kọ̀ láti kó bọ́ńdù mẹ́ta lọ fún wa láti fi lè bá a fi parọ́ pé àwa Nàìjíríà àwa náà ni the giant of Africa eléyìí jẹ́ irọ́ eléyìí tá a fi máa ń tanra wa jẹ tá a fi máa ń túra wa jẹ lórí irọ́ kí láǹfààní púpọ̀ tí ò nítumọ̀ kí láǹfààní púpọ̀ tí ó sàǹfààní ìdínú tó fi jẹ́ pé wọ́n dìbẹ́tì kankan ó ti lé lọ́dún mẹ́wàá lórí ìkànnì rédíò kan ní ilẹ̀ lárúbáwá ẹnìkan wọn mẹ́ńsàn ó dárúkọ nàìjíríà ó wá ní a irú orílẹ̀-èdè yẹn báwo yẹn tẹ̀sí pé wọ́n ti ṣe pọ̀ tó ń bẹ̀ adìsíkì ńlá ni o ẹnìkan ní bí aláǹfààní púpọ̀ ọ̀hún kí láǹfààní púpọ̀ kí lẹ́yìn tí nàìjíríà náà lè dá sí kò lè dá nǹkan kan sí ọ̀rọ̀ yẹn ti lé lọ́dún mẹ́wàá ó dóyà ṣùgbọ́n tí yẹn bá ronú pa rẹ̀ yẹn rúkó òdodo ni òdodo kóró èèyàn kì í fẹ́ gbà bọ́rọ̀ nàìjíríà ti ṣe rí nìyẹn o ilé tí wàá jò àkọ́ láti lọ́ọ́ máa kán tẹlómi tẹ́fà wáyé náà ni lánàá lánàá ń bẹ̀ yẹn náà la pàwọn alátakò kan wọ́n gbàgbọ́n abìkan lágbọ́n àríwá Mali tí Nàìjíríà náà ń kọ́ ọmọ ogun ránṣẹ́ wípé àwọn ò lè gba àwọn alákatakítí àwọn olùgbésùmàmí láyè láti jábì kankan gbà nínú àwọn àlọ́ Áfíríkà yìí àti pé àwọn gẹ́gẹ́ bíi giant of Africa àwọn ò ní àwọn ò ní àwọn ò ní lajú sílẹ̀ kí ta lùbọ̀ fún Mali. báyìí ni wọ́n kó àwọn ọmọ ogun aránṣẹ́ bẹ́ẹ̀ tún fi ọkan nínú àwọn wa nàìjíríà tún fi si fún àwọn sọjà kan lọ láti áfíríkà àti gbogbo náà lórí yìí náà ni táwọn lè máa pè wá a ni kún lè máa ah, nàìjíríà nàìjíríà ilé tí wàá wá ń boko haram tásẹ́rẹ́ boko haram tí ohun tó ju agbára odidi ṣọ́jà giant of Africa lọ wàlà hawla wàlà quwwata illa billah Boko Haram wà lé wọn ká Boko Haram ó wà ń pa wọn bí ẹran Boko Haram òun náà wà lọ kàn sí àrẹ mọ́lẹ̀ kó o ti dá orílẹ̀-èdè kan lẹ̀ o nínú Nàìjíríà wa náà àti pé pápá gan kápítà rẹ̀ ibi báyìí ọlọ́run ló sì fáwọn ọlọ́run ló fáwọn sí i ọlọ́run ló fáwọn sọ́jà nàìjíríà pa ọlọ́run ló fáwọn lé subhanallah àsìlá lólórí àní sọ́jà àtún ní àwọn kan military police gbogbo wọn náà wà mẹ́kọ̀ọ́ sí tí wọ́n lè sè èyí tó tiẹ̀ wá burú jẹ́ tó tiẹ̀ wá bánumà òun náà ni wọ́n ní pé àwọn sọ́jà bíi ọgọ́rùn-ún mẹ́rin ní ìgbà tí ogun tó tó tó tó tójú ẹ̀ wọ́n túlé àfa inú Cameroon lọ dá wọ́n sá wọ Cameroon wọ́n sá sálà fẹ́mi wa wọ́n wá dẹni tí ń jáde lágbọ́n Adamawa wàlà hawla wàlà quwwata illa billah tábà wá wí àwọn olórí orílẹ̀-èdè wa wọ́n ní we are we are on top of the situation pé a sì ní kápá lórí ọ̀rọ̀ yẹn àti pọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ àsìkò lásán ni àwọn ìgbésẹ̀ tá a máa gbé wọ́n pọ̀ púpọ̀ ṣùgbọ́n àlè tí ìsàlàyé gbogbo wọn lórí atẹ́gùn báyìí Boko Haram sì ń gbà lọ́kọ̀ọ̀kan wọ́n ń gbà lù lọ́kọ̀ọ̀kan wọ́n tún ti ń lé wọn ní bámá wọ́n tún lé àwọn sọ́jà ń bẹ̀ yẹn wọ́n tún fìjà pẹ́ ta sì ń pariwo nínú ròyìn nínú nínú rédíò ìgbà wọn ti lé àwọn ọlọ́tẹ̀ dànù àwọn ti ṣe kí náà wọ́n ti padà lé wọn igbákejì gọ́vnà Borno òun sì jáde síta ó lè rán ni wọ́n pa ẹ wọn lóhùn àwọn Boko Haram bẹ́ẹ̀nu lóyún bíbá wàlà hawla wàlà quwwata illa billah gbogbo eléyìí báyìí ó ń ṣẹlẹ̀ kò tiẹ̀ wá kú yẹ́nì o gbogbo eléyìí ń ṣẹlẹ̀ kí ló ń fà wàláhì tàláhì kò yẹ́nì kan sí àjẹ́ndà two thousand and fifteen òun náà ni káwá láàfíà fórílẹ̀ wa káwá ọ̀rọ̀ kọ̀fí sàdá fáwọn agbésùnmàmí yìí báyìí torí àjẹ́ndà two thousand and fifteen two thousand and fifteen àjẹ́ndà gan kò lè níjùmọ̀ àyàfi tẹ́ ẹ bá ṣe eléyìí tẹ́ lọ yìí tẹ́ ẹ torí tẹ bá ṣe tẹ ṣe lọ́dà eléyìí náà yóò jẹ móríyá fún gbogbo ẹni tí ó bá tún dìbò fún yìí láti sọ pé àwọn eléyìí ṣe dá o ẹjẹ á tún dìbò fún wọn lẹ́ẹ̀kan ẹjẹ á tún dìbò fún wọn lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n lásìkò tìyín ni wọ́n ń pààyàn pàkópa báyìí lásìkò tìyín làwọn èèyàn rẹ̀ dọ̀fi lórí òróǹro báyìí lásìkò tìyín ọlọ́lọ́mọ ìbàjẹ́ tó ti ṣẹlẹ̀ ẹ̀ sì rí nǹkan kan ṣe sí ṣé ẹ̀ ń retí pé tẹ bá tún wọlé ìbò padà gbà lẹ́tọ̀ọ́ mo ti Boko Haram bọ̀ èèyàn ọmọ gbọ́dọ̀ fojú digi tírìn torí tí èèyàn bá fojú digi tírìn yóò gún yàn lójú bá sì gún yàn lójú ojú lè má gbà tuntun sí ma torí di eléyìí àwọn táwọn ajẹ́ mẹ́kúnnú tá a jẹ́ tálákà tá a ní nǹkan kan jù àdúrà lọ àbí ká máa ṣàdúrà o ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ kọ́lọ̀ wọn bọ́ dákun kó fi wá lọ́kàn balẹ̀ lórílẹ̀‐èdè wa ọmọ ẹ̀yà wa ní Nàìjíríà tí wọ́n ń fi ìdààmú fi da ìgbésí ayé wọn láàmú àyè ọlọ́run ọba wa kó fún wa ní fọkànbalẹ̀ ọlọ́run ọba kó bá wa àwọn ọmọ burúkú ń pààyàn ọlọ́run ọba wa lé wọn jìnnà ọlọ́run ọba wa sọ ìmọ̀ràn wọn kó sọ dòfò mọ́ wọn lọ́wọ́ gbogbo àwọn àlànà tí wọ́n ń là kó máa jẹ́ ìparun fún wa àwọn bá dúró kiri inú ọlọ́run kó fagbára wọn ká ó jẹ́ kí wọ́n yanjú fìtínà yìí láìpẹ́ láì jìnnà káwa máa rántí pé gbogbo ibi tá a bá ni nǹkan ṣe o àwa ni nǹkan ṣe kìí ṣe lómi o àwa ni nǹkan ṣe kìí ṣe lómi o kọ́ ọmọ pé ní nǹkan ti ń ṣẹlẹ̀ o kọ́ ọmọ pé gbogbo ibi tó bá wà ìwọ ló ń ṣẹlẹ̀ sí o torí orílẹ̀-èdè tiẹ̀ nìyí lélẹ́yìí ò níbi tó fẹ́ sá lọ kọ́lọ́mù bá kọ́ mọ́ bàjẹ́ kọ́lọ́mù bá wa tún orílẹ̀-èdè tiwa náà sí kó jẹ́ kí a máa gbé àlàáfíà nínú rẹ̀ wáyé o a rí pé àrùn àjàkáyé eléyìí tí ọlọ́mọ bá dẹ sí àwọn ẹrú rẹ̀ tí wọ́n ń pè ní Ebola a rí pé àrùn yìí báyìí ọlọ́mọ bá wa ó fi ṣe àdánwò ni gẹ́gẹ́ bí n ta ti wí sáájú ńṣe ni irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá fẹ́ fi kó àwọn kan kúrò lórí ilẹ̀ ọlọ́wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ láti fi kó àwọn kan kúrò lórí ilẹ̀ ni ọlọ́wọ́n bá kó ṣàánú wa kọ́lọ́wọ́n bá kó gbà wá kó là wá. a rí i pé irú orílẹ̀-èdè tiwa yìí báyìí a ní ọ̀tá tó pọ̀ a ní ọ̀tá tó pọ̀ ṣùgbọ́n àwa là kàn nífura àwọn ìjọba wò nífura torí pé orílẹ̀-èdè ò láti ọdún gbọọrọ àwọn nǹkan tó da Rwanda tó dàrú àti Burundi kò tó nǹkan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí àwọn da Congo Democratic tó dàrú kò tó nǹkan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí báyìí da Guinea Bissau ti ń dàrú lójoojúmọ́ kò tó nǹkan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí àwọn ọ̀tá wa àwọn ọmọ wa wò pé irú ẹ̀dá wò táyì fẹ́ kórílẹ̀-èdè wọ́ bàjẹ́ báyìí yìí máa bí àwọn ọ̀tá wa nínú ni ìdènà tí wọ́n fi plant irú àwọn boko haram yẹn ó wù wọ́n láti jẹ́ pé àwa náà à ń bẹnu wàhálà àwa náà ò ní rẹ́dọ̀fi lórí òróǹro ṣùgbọ́n ògiri lọ́lanu lálàǹgbà fi ráàyè wọ̀bẹ̀ tí ò bá jẹ́ pé ìjọba tí ò ní fura ni àwa ìbá ti sínú wàhálà eléyìí náà ọ̀dọ̀wọ́ ìjọba wọn má sùn ọ̀dọ̀wọ́ àwọn agbófinró wọn má sùn gbàgbé o àwọn ẹnubodè wa kó mójútó dáadáa o nítorí pé àwọn ọ̀tá nàìjíríà yìí wọ́n ń gbìyànjú lóríṣiríṣi láti wọ nàìjíríà gba gbogbo ọ̀nà láti kó ẹ̀bólà gidigidi nítorí pé kò sẹ́nìkan títí ẹ bàjẹ́ tí gbogbo ẹni títí ẹ bá ti bàjẹ́ yóò fẹ́ wa wa ká mójútó àwọn ẹnubodè wa dáadáa àti àwọn èèyàn ká fojú sí dáadáa dáadáa ẹni tí ń wọlé ẹni tí ń wọlé gbọ́kọ̀ ojú omi ká máa kíyèsí nítorí pé jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn èèyàn jókòó ẹni tó fẹ́ gbé wàhálà wà bá wọn kò ní sọ pé wàhálà ló ń gbé bọ̀ tó bá ti débẹ̀ sọ́ọ̀lẹ̀ tó o bá ti dán nǹkan sọ́ọ̀lẹ̀ iṣẹ́ tí wọ́n fi rán pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n nígbà táwa bá ti jẹ́ pé àṣùgbàgbé pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run ọba ọmọ fi apá wa káwọn kò ní jẹ́ kí wọ́n rí ìgbékúgbé gbé wo orílẹ̀-èdè wa àmọ́ pé tíjọba bá fẹ́ ṣe é ọ̀rọ̀ ìjọba lọ́rùn gan bí nàìjíríà ti ṣe ní àwọn bodè tọ́gbé bodè míì ẹnu bodè tí ń bẹ láàrin àti orílẹ̀-èdè míì ó lé ní one thousand kilometres ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tíjọba bá fẹ́ ṣe wọn lè ṣe torí pé àwọn arinṣẹ́ wà láyé tó ti ṣe gbogbo nǹkan yìí ní rọrùn gbogbo ẹnu bodè ẹnu wọn máa rí níwájú wọn tí máa ń ṣẹlẹ̀ ń bẹ báyìí tí wọ́n sì lè máa lé directive fáwọn ẹni tí ó lọ dẹ́kun bàjẹ́ níbi tí bàjẹ́ bá ti fẹ́ ṣẹlẹ̀ sọ́dọ̀ ọwọ́ ìjọba o torí pé àwa yìí ní nàìjíríà ń bì tipátipá lọ́pọ̀lọpọ̀ fi rún jẹjẹ o eku kaka lọ́pọ̀lọpọ̀ fi rí ibi tí ń gbé nífi rí bẹ́ẹ̀ sùn kọ́mọ ajẹ́ igbe ẹ̀yin tẹ́ ẹ ti ní ẹ dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè ẹ ṣọ́ wọn ẹ ṣọ́ àlàáfíà wọn ẹ̀yin náà wàá lọ sọ̀rọ̀ alẹ̀ yóò wá di igbe àwọn èèyàn máa sanwó ọjà tí wọ́n rà ọ̀dọ̀ wọn wà o kọ́lọ́wọ́n bá kọ́ bá wa tún orílẹ̀-èdè wa ṣe kọ́lọ́wọ́n bá kọ́ má jẹ́ kí á rí àrùn kárùn àwọn ẹni tí àrùn yìí ti ṣe ọlọ́run fún alálàáfíà ọlọ́wọ́n ọba bá wa kásẹ̀ rẹ̀ kó lẹ̀ ọba bá wa dáwọ́ ìbínú rẹ̀ dúró ìwọ ọlọ́run má dá wa jà pa wá pọ̀ ṣe wá lọ́kàn nínú àwọn tó dáàbò bò tó wa àti lẹ́yìn wa ọ̀tún wa lókè wa má wa mì gba ìsàlẹ̀ káwọn arántí pé nùtọ́lọ̀ fi máa ń sàánú tó fi máa ń gbàdúrà táwọn ẹrú rẹ̀ bá ń ṣe onáà nìkan máa ṣe salatu fún Ànábì Muhammad